pẹ̀lú gbọ́dọ̀ wọn salamu alaykum wa rahmatulahi wa barakatuh. naam ní ìjókòtí atúbẹ̀yìn lórí fífún muamalat àwa ní albaabu rabi ashar baabu ẹlẹ́kẹrìnlá tó sọ nípa alwadi'atu wa titlafat alwadi'a tí o gbé nǹkan sí yàn lọ́dọ̀ ìlà ntọ́ba ń tọ́jú nǹkan yìí wa titlafat àti kéèyàn ó ba nǹkan jẹ́ kéèyàn ó ba nǹkan oníǹkan jẹ́ ó ti sábà bí kí nǹkan fi bàjẹ́ kí ni ìdájọ́ tí ṣẹ̀ríà Islam sọ fún wa níbẹ̀. àti wá sọ̀rọ̀ nípa àlùwádí àtú kí ni ìtumọ̀ ẹ̀ àtàwọn ìdájọ́ tó rò papọ̀ mọ́ láwọn ìta ti sọ lónìí àbọ̀ síbi alimasalatu alimasalatu rọ̀bìá ìsìlàfàt masala àlàyé ọ̀rọ̀ ẹlẹ́kẹ̀ẹ́ ni nípa ìsìlàfàt. nípa kí n ò ba nǹkan oníǹkan jẹ́ tàbí kí n ò ṣokùnfà kí nǹkan oníǹkan bàjẹ́. yahrumu al-i'tiba'u ala amwali an haram nínú ṣẹ̀dá islam kí n ò tayọ àlà lórí dúkìá onídúkìá kí n ò débi nǹkan oníǹkan mú nǹkan yẹn i tiẹ̀ islam ومن اعتدى على مال غيره فأتلفه ẹni tó bá wá tayọ àlà lórí dúkìá onídúkìá tọ́ba ní máàlù nínú ṣẹ̀ríà Islam kì í ṣe owó báyìí sáà ná property náà gbà lérò pẹ̀lú ẹ̀ ó lè jẹ owó ó lè jẹ ilé ó lè jẹ nǹkan ọ̀gbìn ó lè jẹ nǹkan mi gbogbo nǹkan tó bá ti níye lórí òun náà pè ní máàlù ẹni tó bá wá tayọ àlà tó trespass lórí dúkìá onídúkìá àtìláfàá hu tó wá bàjẹ́ tó ba nǹkan yẹn jẹ́ wa kana hadha al-malu muhtarama tó jẹ́ pé dúkìá tá a sọ yìí dúkìá tó ṣe kí ni tó wà lábẹ́ ìsọ́ni yàrá dúkìá tí ó tó wó tí ẹni yẹn yàrá tó sàpọ́nlé ẹ̀ tó náà fi sí ààyè ibi tó yẹ kó fi sí ni fa innahu yajibu alayhi daman ẹni yẹn túláàsì ni fún kó ṣe ni kó wà nǹkan yẹn padà tọ́mọ́nù wà lórí ẹ̀ yàrá warranty ti wà lórí nǹkan báyẹn fún pé ìwọ tó bá jẹun túláàsì ó dáa nǹkan oníkan padà fún un wàkàdáríkà máa ń tàṣà bàbá fi ìsìláàfì máa lè báyìí. gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni ẹ tó bá ṣokùnfà kì í ṣe wọ́n ló bá jẹ́ àmọ́ wọ́n ló ṣokùnfà tí nǹkan yẹn fi kíni tí nǹkan yẹn fi bàjẹ́ àfáwa ní bí hàlì kọ́ ìdè ní bẹ́ẹ̀ kan tí wọ́n so mọ́lẹ̀ ìwọ́ túlẹ̀ ni bẹ́ẹ̀ ni ẹ so ra rẹ̀ mọ́lẹ̀ jẹ́jẹ́ ọwọ́ á tú ẹran yẹn ọwọ́ ẹ àbí nǹkan tí wọ́n palẹ̀kùn dé ni wọ́n sílẹ̀kùn yẹn lẹ̀ àwọn ọ̀gá ńkọ́ bá ń sábà rẹ bá àbí kẹ́hìn ibi tí wọ́n gbé nǹkan kí nǹkan yẹn wá sí kí nǹkan ó sá lọ àbí nǹkan wọlé ó wá jẹ nǹkan yẹn látara àwọn onáhùn ìdá àbáwọn nǹkan tó jọba tòkòrò àwọn eléyìí wà lórí wà lórí lórí ẹni tó ṣe ẹran rẹ̀ mọ́lẹ̀ tó tú tẹ́ra wá sá lọ ń wò rí má tòwọ́ tó tú ẹran lẹ̀ ń wọ́ ló ṣokùnfà rẹ̀ ọwọ́ bá wá nǹkan rẹ̀ padà wàyí là kánà lahu mawash gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà tí yẹn bá wá ní mawash tí yẹn ní àwọn dábà tí wọ́n ń jẹ lọ tán jẹ bọ̀ bẹ́ẹ̀ léwúrẹ́ ni ó lágùntàn ni abónímàlú ni ní àwọn dábà tí wọ́n ń jẹ káàkiri wájàba alayhi hifzuha fil layl min ìsáàdì zoro ìnáyà túláàsì ni fún yàn kéèyàn máa sọ àwọn nǹkan yẹn lóru lálẹ́ gbogbo ẹni tó bá ní nǹkan ọ̀sìn nínú ṣẹ̀ríà Islam alẹ́ ni wọ́n ní kó sọ o gbọ́dọ̀ so mọ́lẹ̀ lálẹ́ o gbọ́dọ̀ dé mọ́lẹ̀ láti pé kó wọ́n bá máa ba nǹkan àwọn èèyàn jẹ́ àwọn ìsáàdì àǹfùsì yìí àbí kò tẹ̀ wọ́n kópa lára bẹ́ẹ̀ yẹn gan fúnra rẹ̀ bóyá dúkìá ni àbí yóò tẹ̀ wọ́n kópa lára bá èèyàn gangan fún rẹ̀ èèyàn gbọ́dọ̀ ṣe kíni èèyàn gbọ́dọ̀ máa so wọ́n kalẹ̀ lálẹ́ so mọ́lẹ̀ lálẹ́ fàyín ahmadaha tẹ̀yẹ̀ bá wá dulẹ̀ ẹ tẹ́lẹ̀ bá fi àwọn nǹkan yẹn lẹ̀ o ti ìmáà o pàdé o so mọ́lẹ̀ o mú wọn so o kó wọn wọlé wàhásọ́lá alifasad tó wá di pé wàhálà wa nǹkan nǹkan yẹn wá ba nǹkan jẹ́ báyà àwọn yàrá níṣẹ́ lápèjúwe lálẹ́ wọn wá kolokolo ru wọn wá sí jẹ nǹkan àbí wọn ba nǹkan jẹ́ so irú eléyìí dọ́mi gbogbo tó bá bàjẹ́ ń bẹ̀ túláàsì ni ẹni yóò sanwó ẹ̀ lẹ́yìn <clears throat> anna nabiya sallallahu alayhi wa sallam qada ala anna ala al

ó gbọ́dọ̀ sọ dábàá rẹ̀ tó bá ti di lálẹ́ <clears throat> ìdájọ́ yìí òun náà lànà bí sallallahu alaihi wasallam ṣe ipe tó bá ti di lọ́sàn-án ẹran máa ń jẹ káàkiri lọ́sàn-án ẹ̀yin tẹ́ ẹ lóko ẹ̀yin tẹ́ ẹ ní tí mo fẹ́ kó jẹ ẹ̀yin lẹ́yìn wá bẹ́ẹ̀ ti sọ nǹkan yẹn ẹ fò tẹ́ ṣe tẹ́nu òfin ní débẹ̀ àmọ́ tó bá ti di lálẹ́ àwọn tí wọ́n lẹ́ran àwọn tán ni màlúù àwọn tán ni dábà àwọn ni wọ́n wà bí wọ́n ṣe mú nǹkan wọn so lálẹ́ òun náà ni dayọ́tà nàbí sallallahu alaihi wasallam ṣe wọ́n ní wàmà afsadat bil layl ntí ẹran bá wá bàjẹ́ lóru fàyín náà hùmà dùmúnù nàlẹ́ yìí tó gbọ́ àwọn nǹkan wọ̀nyí àwọn tó lẹ ẹran túláàsì ni wọ́n san padà fún àwọn tí wọ́n yẹ ẹran wọn tẹ̀lé ba nǹkan wọn jẹ́ àbí tó jẹ nǹkan oko wọn lè á na àmúwálà ní mùsùlùmí iná wà àrùwá àhún mọ̀fútàrọ̀mà nítorí pé dúkìá mùsùlùmí àti ẹ̀mí mùsùlùmí fúnra rẹ̀ mọ̀fútàrọ̀mà nǹkan tí ọlọ́wọ́n ni nǹkan tó fi sí abẹ́ àpọ́nlé ni so a gbọ́dọ̀ wá máa lálàsẹ̀ dúkìá onídúkìá àbí ká ṣokùnfà tí a fi gba ẹ̀mí ẹlẹ́mìí wàyà àkókò tá a di alẹ́ ìhà ọ wá dé wọ̀ fún yàn kéèyàn ó tayọ àlà lórí dúkìá yàn àbí kó tayọ àlà lórí ẹ̀mí yàn fúnra rẹ̀ awi tasabu fi ifsadi ha awo halaki ha àbí kéèyàn wá ṣokùnfà látara pé tí nǹkan yóò fi wá bàjẹ́ àbí tí nǹkan yóò fi wá parun so eléyìí ṣẹ̀ríà Islam ìdájọ́ tó gbé kalẹ̀ ń bẹ̀rù sọ ìdájọ́ ìdí ìta bá wò ó á rí pé láwùjọ tá a wà irú àwọn kan báwọn yóò máa ṣẹlẹ̀ láwùjọ tá a wà ìpè ah, ara àwọn tó ń sinra tó ń dáná ní káàkiri ara àwọn tó dáko ara àwọn tí wọ́n gbé nǹkan kalẹ̀ ní dúkìá bẹ́ẹ̀ wọ́n ń tajà ni àbí tẹ̀lé ní nǹkan táwọn ẹ̀rọ máa ń jẹ so ṣẹ̀ríà Islam ti ṣe ìdájọ́ fún wa ní ìdájọ́ tó ṣe kíni tó jẹ́ pé ìdájọ́ òdodo ni ìdájọ́ dọ́gbandọ́gba ni kí ìdájọ́ yẹn ṣe tó dáa náà bá wò ó á rí i pé tá a bá gbé sí làákàyè á rí i pé tó ṣe déédéé làákàyè ni pé ìwọ́n tó ṣe ìwọ́n tó ní dúkìá mójútó nǹkan rẹ lọ́sàn-án nítorí pé ọ̀sán rí un ọba àdìsọ ọlá fún wa pé wọ̀jà ànànàhàrọ̀ màáṣà ọ̀sán tẹ rí un kì í àsìkò tí ẹ̀ máa fi ṣe kíni tá a máa fi wá ìjẹ́ ẹ̀mú káàkiri ni tó lásìkò yẹn náà náà ó dúkìá rẹ náà mójútó oko sòrú eléyìí nísìnyí tó bá wà lọ́sẹ̀ lọ́sàn-án tó wàá mójútó tó jẹ́ pé àwọn ẹni wà wọ bẹ ajẹ́ pé wọ́n gan fúnra rẹ wọ́n náà ló sàfihàn tó ò mójútó àwọn tó bá ti wá di lálẹ́ àṣà ní kólókó mọ́ sùn lálẹ́ àti ní kó ní dúkìá kó mọ́ wọlé sùn tó bá ti wá wọlé sùn lálẹ́ ẹni tó ní ẹran ẹni tó ní dábàá àwọn ni wọ́n àwọn ni wọ́n so àwọn dábàá yẹn mọ́lẹ̀ eléyìí òun náà nídájọ́ èyí <coughs> hàn ó wá ní wọ sọ ìl ẹni tó wá jẹ́ asọ ìl ta ni wọ́n pè ní sọ ìl asọ ìl minal insan ẹni tí ń jẹ́ sọ ìl nínú àwọn èèyàn huwa alladhi yasu ala ghayrihi òun náà lẹ́ni tí máa ń jẹ gàba lórí ẹlòmíì àwọn tí ó fi tipátipá lórí àwọn èèyàn tí ó máa wá gba dúkìá wọn yuridu nafsahu pé ó fẹ́ gbẹ̀mí rẹ̀ ni ẹ̀ látara kó mú wẹ́pọ̀ nǹkan lọ́wọ́ ni àwọn mú nǹkan tó lágbára lọ́wọ́ ni àwọn ẹ̀ẹ́dìhì àwọn máa lè yí àwọn fẹ́ bọmọlúwàbí rẹ̀ jẹ́ àwọn sì fẹ́ ṣe ni àwọn fẹ́ gba dúkìá rẹ̀ ẹni eléyìí òun náà pè ní asọ ìlú irú eléyìí náà nísìnyí òun náà ní ìdájọ́ ìbẹ́nu àwọn èèyàn báwọn tó jẹ́ pé sọ ìlú ni àwọn tó máa ń jẹ gàba lé léèyàn ìsì máa ń bẹ́nu dábàá náà ẹ̀ dábàá mi lè yàwó ẹ̀ nísìnyí ó wọ̀ lókè yá agbára yóò ní ká ẹ̀ máa sá káàkiri ẹ̀yin dábàá mi bẹ tó jẹ́ pé inú dábàá téèyàn ń sìn náà ni tẹ́ẹ̀ wọ́n ń sìn lé kí wàá yàwé wàá mọ̀lú yàwé lápèjú orí sìn ní wọ́n ń tẹ gbogbo yẹn mọ́lẹ̀ ń gbà gbogbo yẹn ẹ̀wà rí mú eléyìí náà sọ ìlú ni nínú àwọn dábàá tó ń bẹnu ẹranko ń sì ń bẹnu yẹn náà eléyìí náà wá ní ìdájọ́ tó ṣẹ̀rí àìsílámù gbé kalẹ̀ fún kí ìdájọ́ rẹ̀ ìdálámù ilà abilkọt àfi ká pa nǹkan yẹn fọkọtàlẹhu fàlà dọmọnà àlẹ yìí kéèyàn wá pa nǹkan yẹn kò sí dọmọnà lórí ẹ bóyá olè wá káyàn mọ́lẹ̀ nìsín ó wá fẹ́ gba dúkìá yẹn bí wọ́n wá sọ́ọ̀bù wá di pé àbítí yẹn ti fẹ́ dìfẹ́ǹdì pé kò ní gba dúkìá rẹ àbí kò ní gbẹ̀mí rẹ ó wá pa so eléyìí kò ní dọmọnà nù ní ṣẹ̀ríà Islam so nítorí pé ẹni yẹn wá láti wá ṣe kíni láti wá fi tipátipá gba dúkìá rẹ àbó wá fi gba ẹ̀mí rẹ so bóyá irú ẹni wọn lápèjúwe ní sèyí jáde wọn sọ́ọ̀gù rẹ̀ ó wá pa àwọn gẹ́gẹ́ fúnra rẹ̀ inú sẹ̀ríà islam ẹni wọn ní sìn anabi Allah alayhi wa sallam ó ní sẹ̀hídì ni ó ní irú ẹni báwọn ní sìn ẹni tó kúkú sẹ̀hídì ni ẹni tó wá kámálé ẹ wọn fẹ́ gba dúkìá rẹ̀ ẹ àbí wọn fẹ́ gba ẹ̀mí rẹ̀ gángan ó wá di fóun náà ń gbìyànjú ní wọn á ń gbìyànjú láti dìfẹ́ǹdì ara rẹ̀ irú ẹni báwọn wọn wá pa látara rẹ̀ so irú ẹni báwọn anabi sallallahu alayhi wa sallam ní anabi ní sẹ̀hídì ni àbáni lè àná kọ́tìlẹ̀ wù dìbà àn ànáfìhì nítorí pípa tó yẹn pa ẹni tó jẹ sọ́ọ̀lì ẹni tó fẹ́ jẹ gàba lórí dúkìá dúkìá yìí tó jẹ èèyàn ni abẹ́ranko kan irú eléyìí nísìnyí níta ká kónú ṣẹ̀ríà Islam dìbà àn ànáfìhì òun dìfẹ́ di ara rẹ̀ kí ẹ ti fẹ́ wọ́n ló lè ka mọ́títì ebi ọlọ lè ka amálẹ rẹ abolọlẹ bá mi kan òun ló dìdì wàá ba onílé bóyá wàá mú bẹ lọ́wọ́ ni abomada lọ́wọ́ abomuba lọ́wọ́ abomukankan lọ́wọ́ láti pé kó sáà fi ṣe kíni kó wàá fi kó ilé onílé tó irú eléyìí onísìnyí bẹ́ẹ̀ bá parú eléyìí nínú ṣẹ̀ríà Islam irú ẹni òun dìfẹ́ǹdì ara rẹ̀ ni kìí ṣe pé ààfún onídàájọ́ ẹni tó kàn wàá máa máa tó wàá mú yàn tó pààyàn. lẹ́kọ̀ọ́lì nàbí sallallahu alayhi wa nítorí anabi ní ẹni sábà fẹ́ gba dúkìá rẹ̀ láláì lẹ́tọ̀ọ́ wọ́n fẹ́ gba dúkìá rẹ̀ báwọn olè níwọ̀n ti àwọn adigunjalè níwọ̀n akáyàmọ́lé wọn wọ́n fẹ́ gba láláì lẹ́tọ̀ọ́ anabi ní faqatala tìrú ẹni wọ́n bá ẹni wọn jà yá ìnígbà àkókò lèmi lọ ìnígbà àkókò dúkìá mi lọ fàkútìl tí wọ́n wá pa ẹni wọn látara rẹ̀ anabi ní fahuwa shahid irú ẹni báwọn nísìnyí shahid ni ẹni tó kúkú shahid ni so irú ẹni báwo nísìnyí ó kúkú yanni ìkúta nàbí sallallahu alayhi wa sallam tó ní Allah subhanahu wa ta'ala ó fẹ́rí jìn ẹni bá kúkú sẹ́yìn gbogbo ẹsẹ̀ ẹni ó fẹ́rí jìn àyàfi gbèsè nìkan ẹni bá kúkú sẹ́yìn nísìnyí ànábì ní ọlọ́run ó fẹ́rí gbogbo àwọn ẹsẹ̀ rẹ̀ jìn àyàfi kíni àyàfi gbèsè gbèsè tó bá jẹ nìkan ọlọ́run bá àdìgbò ọlọ́run ni so eléyìí náà nísìnyí látara ẹ̀rẹ́ láti wá rí i pé inú gbèsè náà ni àwọn ẹ̀tọ́ kan náà wà tó jẹ́ pé lápèjúwe nísìnyí owó olówó téèyàn gbà lọ́nà àìtọ́ eléyìí oníjì ọlọ́run bá lè tọ́lá onífèrè yẹ gbìyàn owó olówó tó gba dúkìá onídúkìá lọ́nà àìtọ́ bẹ́ẹ̀ ó mọ̀ ní àbí kó mọ̀ náà ní tó fi jẹ owó rẹ̀ onífèrè eléyìí ń gbìyàn àbí bẹ́ẹ̀yàn sọ̀rọ̀ ọlọ́rọ̀ lẹ́yìn ọba jẹ́ lẹ́yìn irú eléyìí ní sìn gbígbà ni eléyìí àfi kí ó bá jẹ́ òkúta ó béèrè ẹ̀tọ́ rẹ̀ àtàwọn ni Eh, wàkọ́tàlá wà ákàtà mẹ́là hàdá wàsáfàtà dámà hàdá gẹ́gẹ́ tó wà bí hadith muflis gbogbo orí eléyìí ní sìn ìwọ èèyàn ni àmọ́ gbogbo tó bá ti ní í ṣe pẹ̀lú tọ́lọ́wọ́ bá àlejò ọlá yóò fẹ́ ilẹ̀ jìyàn ẹ́ eh, yóò fẹ́ ilẹ̀ jìyàn tọ̀ ọ̀hún àmọ́ tó bá ti ní í ṣe pẹ̀lú tèèyàn tó yẹ pé tó èèyàn ni èèyàn ó dá ẹ̀tọ́ ẹlẹ́tọ̀ padà fún tó nǹkan tó lọ́wọ́ bá àdéjọ́ láti léwọ̀ òun ni nǹkan yẹn èèyàn wá bàá jẹ́ ka àláàtì láhàm gẹ́gẹ́ bí àwọn irinṣẹ́ eré ẹ̀ bí àwọn piano àwọn jazz àwọn gíní àwọn ìlú gbogbo àwọn báwọn nísìnyí tí ẹ̀ bá wá barú eléyìí jẹ́ wọ́n sọ̀lì àbí gẹ́gẹ́ bí àgbélébù lápèjúwe wà àwọn ẹ̀mẹ̀rẹ̀kàmùrí àbáwọn abọ́ tí wọ́n fi ń mutí àwọn kọ́ọ̀bù àwọn nǹkan ọtí tẹ́yìn wá barú àwọn eléyìí jẹ́ wọ́n kútùbí dọ́làl àbáwọn tíra dọ́làl àwọn tíra àánú ẹ́ eh? wàlìbídà yìí wàlìbídà àti àbáwọn tíra bídíà ṣé wàá bá gbogbo alẹ́ àwọn eléyìí jẹ́ wà àṣírítọ́tì wà màjàláàtì màjúùl wàlùkàlà á àbáwọn kẹsẹ̀tì wòkúwò ẹ́ eh? àwọn magazine yẹlẹ dandan tó yẹ kí wọ́n yàyà kuyà sí kéèyàn wá ba irú eléyìí jẹ́ fàyínà hùlá dọ̀mánà àlẹ́ yìí kò sí wàhálà ntí lérí eléyìí nínú sẹ̀ríà Islam wọn ò ní sọ pé kò rà fún un eh? ẹ́ èèyàn wá ba kini ọtí tí wọ́n mutí nìsín ó wá bọ́ ike ọtí ó wá lọ fẹjọ́ sùn wọ́n yẹ kó fi tẹ̀lé àìsàmù gan ni wọ́n gò nílé lè fẹjọ́ sùn ẹsẹ̀ báwọn nìsín torí pé wọn náà ó ti fi rẹ̀ nísìkò mutí nù ó ti jìyà kó mutí lẹ́lẹ́bẹ̀ẹ́ náà ni àwọn nǹkan aráàlú báwọn àwọn bíi magazine tí wọ́n yà yàkuyà táwọn òkú wò síbẹ̀ àbáwọn kẹsẹ̀tì eré àwọn kẹsẹ̀tì fíìmù àwọn kẹsẹ̀tì gbogbo àwọn kan báwọn nìsín ìwọ gan tó bá pé bí ìdájọ́ sẹ̀rí àti sẹ̀rí àwa ni èèyàn gan ò nílò lè fẹjọ́ sùn lẹ́sùn wọn náà mọ̀ pé ní tí ò lẹ́tọ̀ọ́ òun náà ní nǹkan tó ń ṣe òun kò sẹ́yìn bá wà bàrú eléyìí ń jẹ́ nínú sẹ̀ríà islam ládọ̀mánà alẹ́ yìí kò sí warranty lórí eléyìí o kò sí pé bóyá ń wà dá mi padà fún un lákín la yakunu islam ala islati yìí àmọ́ sẹ̀ríà islam tó wá gbòfin kalẹ̀ ìpè kìí ṣe pé yóò kàn wá máa lọ yóò máa lọ lè ba nǹkan ní nǹkan jẹ́ bá wọn kọ́lá kó jẹ́ pé nǹkan haram ni káàtì ẹ̀sọ́ pé yẹn bá jẹ́ ìdájọ́ rẹ̀ nu àmọ́ sẹ̀ríà islam ò ní ká máa wá lọ lè kọ́lá kó jẹ́ pé nǹkan tí ò dáa ni báyọ̀ bóyá nǹkan tó yẹ mutí náà ni àbí wáyé pé àwọn magazine wò kúwo náà ni àbá àwọn nǹkan tó jẹ́ pé kí náà korúkọ rẹ̀ àwọn bíi kẹsẹ̀ dídí ò dáa àwọn nǹkan báyìí so ìdájọ́ tó wà lórí eléyìí lọ́tọ̀ special ẹ̀ eléyìí wà lábẹ́ inkarul munkar kéèyàn kọ nǹkan tí ò dáa nínú ṣẹ̀ríà Islam kẹ́bà nàbí sallallahu alaihi wasallam sọ fún wa pé man ra'a minkum munkaran falyughayyirhu biyadihi ànábì ni ẹni tó bá rí nǹkan tí ò dáa munkaru nǹkan kọ́ nǹkan ní amadi bẹ́ẹ̀ ànábì ní kó o lu ọwọ́ rẹ báyìí kó o fi yí padà ọwọ́ rẹ ni o fi tún kàn yẹn ṣe ànábì ní fàmílà mi ẹsẹ ṣe ẹni tí ó bá wà lágbára láti lu ọwọ́ tàbí ní sáà nìyí ànábì ó ní kó o lo ahọ́n rẹ fi ahọ́n yí padà fàmílà mi ẹsẹ ṣe fàbí kọ́lìbì yìí ẹni tí ó bá wà lágbára láti lo ahọ́n fàbí kọ́lìbì yìí kó lu ọkàn rẹ ànábì ní wàdáàrí ká àdàáfù ìmáàni ànábì ní ìmáàni tó lẹ̀ jùlẹ̀ lẹ́yìn níbi á ah, ọkàn ló kàn fi kọ́ o ò lágbára kó o fẹnu sọ o ò lágbára kó o fọwọ́ kọ̀ sẹ́wọ́n àwọn eléyìí àwọn mẹ́tẹ̀ẹ̀ta yìí sì àwọn ọ̀nà mẹ́tẹ̀ẹ̀ta tí wọ́n fi ń kọ́ nǹkan yìí òun náà ló wá ní àwọn ibi tó ti ṣe é lò ó láwọn tó lè lò ó sẹ́ẹ̀rí ká lu ọwọ́ ká fi kọ́ nǹkan yìí ẹni tó lè lò ó òun náà lè àwọn tó bá jẹ́ aláṣẹ àwọn tó wá ń darí tó ń darí yàn ni wọ́n lè lò ó àti ẹni tó bá jẹ́ wàlíyù ẹni tó bá jẹ́ alámòójútó bọ́yá ọkọ níṣẹ́ lápèjúwe bàbá ó lè lu ọwọ́ láti fi kọ́ nǹkan nínú ilé rẹ̀ bóyá orí kìíní kan tí ò da nínú ilé ẹ̀ nìkún ó lè fọwọ́ kọ́ bóyá orí pọ́nmọ́ ẹ̀rẹ́sẹ̀ tí ò da ó lè bá wí kó nà àbókan rí i pé báyà wọn wo kìíní kan ìwòkú àdúgbò kankan tí ò da wọlé ó lè mú nǹkan yẹn bóyá kẹ́lẹ́ tí ò da náwó ni ẹ kó mú kẹ́lẹ́ yẹn kó kàn dànù gẹ́gẹ́ bí bàbá nulẹ̀ ẹ àbí wọn wo magazine àbáwọn nǹkan tí ò da kan ni kó bàjẹ́ ó lè lò nínú ilé so àmọ́ tó bá ti wá jẹ́ pé ta ni lápèjúwe ní ìsìn wa ń kọjá lọ ọwọ́ àdìsí wọn ń pè wọn níbi kan ọwọ́ àdìsí haram ní nǹkan tó ń ṣe yìí ó sì lọ bẹ ó sì lọ lè gbó gbó fún spíkà àwọn owó gbẹ dáadọ́ tó gbẹ eléyìí à nínú ṣẹ̀ríà Islam èyí ó ṣe kí ni èyí ó jẹ̀bi ẹ ọ̀nà olóògbà jẹ̀bi ni pé nítorí pé o sí ní ipò kó o ṣèdájọ́ pẹ̀lú ọwọ́ ara rẹ irú eléyìí nísìnyẹn máa ń rí pọ́ọ̀tù nínú ṣẹ̀ríà Islam táwọn mọ̀lẹ́wọ̀n tó ń ṣèbàjẹ́ ní báyìí o tọ́wọ́ wá rìpọ́ọ̀tù wọ́n ti wá láwọn tí wọ́n yàn fún sẹ́wọ̀n wọ́n wá lọ ibẹ̀ àwọn ni wọ́n wá ṣèdájọ́ lérí eléyìí so anabi Allah alayhi wa sallam ní ká lu ọwọ́ wa bí ẹ ti máa lu ọwọ́ nù aláṣẹ ló wá ní ìkápá tó pọ̀ jù lórí kíni lórí ká lu ọwọ́ so àwọn náà lè ní nínú ilé wa tẹ́wájú téèyàn bá ti wá lágbára lé eléyìí èèyàn lágbára lé eléyìí àmọ́ èèyàn lágbára lórí ẹnu láti fi sọ̀rọ̀ A ah, àwọn wọ̀nyí òòlè lè bá wọn bíi òòlè lọ bí ọtí wọn kó kó gbọ́ tí wọn dànù kó fọ́ gbọ́ tí wọn àmọ́ olágbára láti lu ẹnu pé á oníṣẹ́ ẹ̀mọ yìí kò dáa ẹ̀ kí àwọn òkú òtí ẹ̀wọ̀n yóò dáa àwọn magazine tẹ̀ ń ṣètìlí yóò dáa àwọn eré tẹ̀ àwọn fi àwọn orin tẹ̀ ń kọ́ yìí kò dáa èèyàn lẹ́nu láti fi ṣèkínni láti fi ti wá mọ̀ yìí pé kí máa ń èyàn adébòmí ń gbà mí tó jẹ́ pé wọ́n á fẹnu gan bẹ́ẹ̀ ìpalára kan bẹ jókòó báyà ẹ bẹ́ẹ̀ tó bá sọ ọ́ nìsín bẹ́ẹ̀ lè kó ní àkàbà wa ń sọ fún anabi alayhi wa sallam ni kó o kọ́ pẹ̀lú ọkàn rẹ kéye o kọkàn kọ́ á gbàtà sè yìí nínú ọkàn rẹ nísàlẹ̀ sàlẹ̀ ọkàn rẹ ọkàn rẹ ó gbà pé nǹkan yẹn ò yorùbá ti kò sí lẹ́bù ìmánu kankan má lẹ́yìn eléyìí kò sí lẹ́bù ìmánu kankan má lẹ́yìn eléyìí lẹ́bù tó kéré jù nù ìmánu nánu tọ́kàrí ò bá tún ti kọ́ ajẹ́ pé kíni ajẹ́ pé wọ́n náà fara máa tí wọ́n ń ṣe nù. tí ẹ máa fọkàn kọ nǹkan inú àwọn nǹkan tí ẹ máa àpẹẹrẹ pé yẹn fọkàn kọ nǹkan òun náà ní pé kíni yóò hàn lójú pé ah, fara máa nǹkan yìí wọ́n ṣe nínú àwọn tó yẹ kọ́ kankan nǹkan náà ni pé kó yóò kú bẹ́ẹ̀ ẹ̀ ó lè sọ̀rọ̀ lóòótọ́ ọkàn ọdún ṣe nígbà ó ti pọ̀ ìdàkú bẹ́ẹ̀ ó ti fọkàn kọ́ ọkàn tó fi kọ́ òun ní ti tó hàn nínú ṣèṣì rẹ yóò ti yí àwọn náà pé ẹni yóò ṣe kíni ó tako nǹkan tá à ń ṣe nu àmọ́ wa ló fọkàn kọ́ ó sì jòkó bẹ́ẹ̀ ẹni jọ rẹ́ ni ẹni jọ sọ̀rọ̀ gbé ọkàn lọ́kàn rẹ kọ́ náà ni so eléyìí ò má pẹ̀lẹ́ wa lóògbé ntọ́kàn bá kọ̀ yóò hà lójú ẹ̀jú iṣẹ́ ọwọ́ yẹn àbí ìgbésẹ̀ tí èèyàn bá gbé so eléyìí òun náà làwọn ọ̀nà tí èèyàn máa fi ń gbà fi ọwọ́ kọ̀ọ̀kan ẹ̀ so òṣèlú islam sọ pé kó tú wa lẹ̀ wọ́n á ní kí wọ́n máa lọlé ẹ̀kọ́ lọlé aṣẹ́wó lápèjúwe nísìnyí wọ́n á lọlé siná síbẹ̀ àwọn ọlọ́lé nínú àwọn àwọn ọlọ́lé lé ọkùn bẹ́ẹ̀ ara ìjọba ló lè síkìnnì òun ló ní kápá lórí eléyìí sheikh ni bala buddha min taqyidihi bi amri al-hakim eléyìí kábàkànjẹ́ yìí àṣẹ aláṣẹ gbọ́dọ̀ wà lórí ẹ̀ ẹni tó jó lórí ìlú àṣẹ rẹ̀ gbọ́dọ̀ wà ń bẹ̀ pé ẹ̀yin yóò ayàn yín tẹ́ ẹ bá ti rí ti kí tá a bá ti mu tí ẹsẹ̀ kí ni ẹ bà gbogbo ẹ̀ jẹ́ aláṣẹ ló yàn wá tẹ́ ẹ bá rí ti kí bí tí wọ́n ti ń wo ìran ìwòkuwò tí wọ́n ti ń kọ́ ni láti ṣe gbogbo ẹ̀ ẹ bà gbogbo orin tẹ́ wọ́n jẹ́ aláṣẹ ló lè pàṣẹ léyìn tẹ́ wá aláṣẹ bá pàṣẹ léyìn nísìnyí àwọn tí wọ́n ní nǹkan wọn ò tó bẹ́ẹ̀ káwá lọ lè bá àwọn tí wọ́n bà kan jẹ́ pé ẹ bà jẹ́ nítorí pé kíni nítorí pé ó tẹ̀lé àṣẹ alhakim àṣẹ olùdarí òun náà ni àṣẹ tí wọ́n tẹ̀lé wàtáhàtà lè kọ́ ọba tìhí eléyìí gbọ́dọ̀ wà lábẹ́ kíni lábẹ́ supervision aláṣẹ òun yóò sàmójútó rẹ̀ pé ah, ẹ̀yìn yìí ẹ̀ ìjọba délẹ̀ lárúbáwá ẹ̀ ra wọn hisba àwọn tó yẹ pé àwọn tó polisi náà wà ní níjà pé gbogbo àwọn àwọn àbàjẹ́ tó bá sáwọn èèyàn wù láwùjọ àwọn ti láwọn tí wọ́n yàn tí wọ́n ti sẹ́wọ̀n ẹ̀ àwọn àfáà tí wọ́n ní ká wọ́n máa ṣe wáàsí eléyìí ló dáa eléyìí ni ò dáa eléyìí lọ́lọ́run wí eléyìí lànàbí wí àwọn ìjọba ni wọ́n wá ń yan àwọn nǹkan pé sọ gbogbo táwọn fáwọn sọ yìí pé kò dáa kò dáa yìí àwọn tẹ́ ẹ bá rí sọ máa ń ṣe láwùjọ ẹ máa mú wa ẹhẹn àwọn eléyìí àwọn ni wọ́n dúró nídúró pé kíni wọ́n máa ẹzẹkìtì àwọn òfin táwọn afáàn sọ èyí táwọn afáàn náà wọ́n tún jáde tí wọ́n máa mú àwọn yẹn tí wọ́n máa lé àwọn yẹn káàkiri so eléyìí òun náà ni ètò ní ti pẹ̀lú dọ̀mán eléyìí Islam pé kalẹ̀ dọ̀mán náà lè mọ́síláha nítorí fún àǹfààní ara wa ni ẹsẹ̀ báwo ni kẹlòmí kẹlòmí ó máa wá ṣe kínni kó máa wá torí kẹta tó ní pẹ̀lú ẹnìkan ó máa máa ba nǹkan ní nǹkan jẹ́ káàkiri àti nǹkan tó ṣe kínni àti nǹkan tó lẹ́tọ̀ọ́ àti nǹkan tí ò lẹ́tọ̀ọ́ ó máa wò pé á ah, ṣe yá ìsáàmù ó ó ṣe kínni ó fi ó fún wa níyọ̀ǹda wọ̀dìfà àìlè màfàtì lè máa ṣẹlẹ̀ látara rẹ̀ so ṣẹ̀rí òjúlẹ̀ fún akó kálukú ló gbọ́dọ̀ máa ṣe kínni ló gbọ́dọ̀ máa ṣerú ìdájọ́ báwọn látọwọ́ ara rẹ̀ wàdàrẹ̀ alil fitan ṣẹ̀dá ìsìlámù ṣe kíni òun bẹ́ẹ̀ kí fìtínà máa ṣẹlẹ̀ láwùjọ òun náà ló fi gbé irú ìdájọ́ yẹn kalẹ̀ naam so eléyìí òun náà ni àwọn òfin tó ní ti pẹ̀lú al-islafat kéèyàn ba nǹkan oní nǹkan jẹ́ naam alibabu lakamisu asharo baabu ẹlẹ́ẹ̀kẹ́ẹ̀dógún filgas tó fẹ́ sọ̀rọ̀ nípa algasbu kéèyàn ó ti kíni kéèyàn ó ba nǹkan oní nǹkan algasbu kéèyàn ó mú kéèyàn ó gbà kan ní nǹkan ní tipátipá lọ́wọ́ ẹ̀ kéèyàn kó lọ jagun bá lé o ọkàn já ọgbà kan yẹn lọ́wọ́ rẹ̀ lára ìṣe kó ṣe kíni ó fún ọ ní ọ̀dà bóyá torí kó lágbára jù lọ ẹ̀ bóyá torí kó oníkó jù lọ tẹ̀gbẹ́rọ àwọn eléyìí nísìnyí à ní káwọn fún pé adigunjalè àbí naam so kí wọn náà pè bẹ́ẹ̀ nínú ṣẹ̀ríà islam masala méjì péré òun náà ló wà lábẹ́ eléyìí alagasubu lọgàtà ní tá à ń pè ní alagasubu nínú èdè òun náà ní akhdhu shay'in zulman òun náà ní kéèyàn mú nǹkan kan lọ́nà tàbùtì ó mú látara pé kí ni ó ṣàbòsí fún un ni ló fi gba nǹkan yẹn lọ́wọ́ rẹ̀ wọ̀ṣẹ́rẹ̀ àní nínú ṣẹ̀ríà islam kí náà ń pè bẹ́ẹ̀ àlìsíláàhù aláhàkìlbẹ́yì òun náà ni kéèyàn ó ṣe kí ni kéèyàn ó jẹ gàba lórí dúkìá ẹ̀tọ́ ẹlẹ́tọ̀ọ́ lórí máa ń wọ ọ̀dùwà náà ń gbẹdẹ ní tàbùsí nítorí kò jù lọ ẹ̀ wá gbalẹ̀ rẹ̀ nítorí pé kò léèyàn kò láwọn tí ó bá ṣe kíni àwọn tí ó dìde fún àbí torí kó rí pé ẹ̀yàn kan tó jọ̀lẹ̀ ni àbí tálíkà ni àbọ̀mọ̀ orúkọ ni kò sẹ́nìkan tó lè dìde àbí nítorí pé báyà wọ̀nyẹn bẹ̀rù rẹ ibi ẹni bá tó ẹni bá bí dáa kó wá bí mi ẹ̀hẹ́n wá ní ẹmu ilẹ̀ yìí ó yá plọ̀t méjì bẹ́ẹ̀ ìwọ ló sì ní so oru eléyìí gásùbù òun náà ni wọ́n ti kí ni òun náà pè nínú sẹ̀ríà ìsìlámù òun náà ní ìdájọ́ sẹ̀ríà ìsìlámù gbé yàní ó ní orúkọ fún àwọn nǹkan léjìrìsì ẹni tó jalè ọ̀tọ̀ adigunjalè ọ̀tọ̀ ẹni tó lọ lè káyàn mọ́lé ọ̀tọ̀ ẹni tó lọ dáyàn lọ́nà ọ̀tọ̀ nínú ṣẹ̀ríà Islam pẹ̀lú onídàájọ́ ẹni tó gba nǹkan ní nǹkan látara kó ní kápá lórí ẹ̀ ó lágbára jùlọ eléyìí náà òun náà ní ìdájọ́ tiẹ̀ lọ́tọ̀ so èyí táwọn pè ní alùpàṣùwò yìí ìdájọ́ ẹ̀ nínú ṣẹ̀ríà Islam wa huwa muharramun bi ijma'il muslimin haram ni ká gba nǹkan ní nǹkan lọ́nà àbòsí bi ijma'il muslimin pẹ̀lú ìfẹnukò gbogbo mùsùlùmí ọ̀kàlọ́mọ kékeré ó wá rí ibi kíní kan ṣeré bẹ́ẹ̀ ọtí ní kíní òtí ní ìdíkíní òtẹ́lẹ̀ ẹ pọ̀ òtí já kíní ògbà lọ́wọ́ rẹ̀ ẹ máa lọlé gásùwù lélẹ́yìn àti ìbáwò o ẹ̀hẹ́ <laughs> ó ṣe àbòsí fún irú ọmọ yẹn ògbà kan lọ́wọ́ rẹ̀ lọ́nà àbòsí ni نعم لقول النبي لقوله صلى الله عليه وسلم تري ولا ولا بالك ولا بصبايك ولا تاكلوا اموالكم بينكم بالباطل ẹ má jẹ dúkìá ara yín láàrin ara yín ẹ má máa gba dúkìá ara yín láàrin ara yín بالباطل lọ́nà bàjẹ́ lọ́nà tí ò dáa lọ́ba gba nǹkan lọ́wọ́ rẹ̀ tọrọ lọ́wọ́ rẹ̀ ah ọmọ yìí kí ló fi kíní ń ṣe ah èyí fi ṣe eléyìí dákùnkùn mi dákùnkùn mi mo fẹ́ lò ní ah ọ̀dà ẹgbà mo fún ẹ̀hẹ́n eléyìí ń ṣe kíní ó lẹ́tọ̀ báwọn wa qawli nabi sallallahu alayhi wa sallam anabi sallallahu alayhi wa sallam tó sọnù hadithi rẹ̀ ó ní la yahillu malu mri'in muslim illa bi tibi nafsihi anabi ní dúkìá mùsùlùmí ò lẹ́tọ̀ fún ẹlòmíì illa bi tibi nafsihi àbí pẹ̀lú ìyọnu látọ̀dọ̀ rẹ̀ àbí kọ́kàn rẹ̀ ṣe kíní kọ́kàn rẹ̀ ó yọ sí i kí irun rẹ̀ ó dùn sí i wa qala sallallahu alayhi wa sallam anabi sallallahu alayhi wa sallam ó sọ báyìí pé mọ̀nìkàtàtà ṣíbùrọ̀ minal abdi zulman ẹni tó bá mú dédé ìkàkókà báyìí ṣíbùrù dédé tí ó jù báyìí lọ nínú ilẹ̀ onílẹ̀ lọ́nà àbòsí dédé ilẹ̀ tí ó jù báyìí lọ ẹ́ ní dédé ọmọ ìkàkókà báyìí tí ó jù bẹ́ẹ̀ lọ anábìrin tó bá mú ọmọ ilẹ̀ onílẹ̀ tó mú mọ́ tiẹ̀ anábìrin tó wù kọ̀ hù tuwikahu yawm al-qiyamati min sab'i ardin min sab'i ardin alábì ní ẹni wọn bá gbọ́dọ̀ kéré máa oníṣẹ́ láti ilẹ̀ ẹni bó ṣe kéré máa tó fi dé ìsàlẹ̀ ilẹ̀ ẹlẹ́ẹ̀keje bó ṣe jù tóun alábì ní wọ́n wé kọ́ wọ́n fi wé yẹn lọ́rùn tó bá dé jọ́ gbé dàlùkì yá ma ẹni wọn bá téèyàn mú oníṣẹ́ délẹ̀ délẹ̀ sísàlẹ̀ sàlẹ̀ rẹ̀ níbi ilẹ̀ ẹlẹ́ẹ̀keje alábì ní wọ́n wà mú wọ́n àfi wé ẹni ẹ̀tọ́ gba ayé kàkan <laughs> ẹ̀tọ́ gba ayé kàkan ẹ̀ wojú ó kàwé lọ́rùn tó bá jẹ́ ògbéjà kìíyà rẹ̀ ẹ̀ sòtún àwọn eléyìí ní ìtọ́wá ti jẹba ti di ti ń bọ̀ ẹ̀ ẹ́ ní wọ́n kà wé ilẹ̀ mọ́ lọ́rùn ẹ̀ ti mọ̀ pé ah, àwọn talẹ̀ talẹ̀ ní ẹ̀ ẹ̀ wà wọ́n mo nílẹ̀ àwọn atalẹ̀ kan fẹ́yẹ̀ mẹ́wàá wọn ò máa gbápọ̀ aburú táwọn ṣe wọn ò talẹ̀ kan fẹ́yẹ̀ mẹ́wàá ẹlòmíì náà ò talẹ̀ kan fẹ́yẹ̀ mẹ́wàá wọn wọlé fún ọ wọn náà wá ní ah, ẹ̀rú ìkọ́ báyìí náà ebi kò ju mi dédé báyìí náà lọ gbé àmì mi síbí òkú ju báwọn náà lọ òbí ò ṣe ju báwọn lọ láyé yóò ju bẹ́ẹ̀ lọ fún yàn tó bá dijọ́ gbéjà kìáma o yóò dẹ̀ lágbára àtọ́ bá dijọ́ gbéjà kìáma àwọn nǹkan kan bẹ àwọn àpẹẹrẹ kan bẹ tó jẹ́ pé àmọ́ fi ń dá àwọn oníwà àwọn aláburú kan mà ẹ̀yìn tánà bíi ti tọ́ka fún wa pé tẹ́bá ti láwọn báyìí tó bá dijọ́ kìáma ẹ̀ sì mọ̀ sí ọwọ́ wọn láyé àwọn kan bẹ yìí sábà nìjẹ́ wọ́n máa sunwó máa dìde níjẹ́ tó ní wárápá ẹ̀dínwó àwọn tí ń gba rìbánu àwọn tí ń gba owó èlé wọ́n máa dìde wọ́n máa dìde wọ́n máa ṣubú ni wọ́n máa dìde wọ́n máa ṣubú ni àwọn wọ̀nyí hùn àwọn tí máa ń gba àdìbá nù àwọn kan dìde wọ́n wọ lẹ́gbẹ̀ẹ́ báyìí tó bá ti ọ̀gbẹ́dà kì í ama tẹ́lá ti tí wọ́n dìde báyìí wọ́n máa fẹ̀gbẹ́ wọ̀ ni so irú àwọn eléyìí onísìn irú àwọn eléyìí onísìn ìsìn wọn táwọn ṣe láyé ẹ àwọn tó máa ń ṣe pé tẹ́gbẹ̀ẹ́ wọn bá wọ báyìí tó bá ti ọ̀gbẹ́dà kì í ama ẹ̀ mọ́tò àwọn ṣe àwọn tí wọ́n níyàwó méjì mẹ́ta wọ́n wá fi sọ́dọ̀ àwọn afidọ́dọ̀ ẹnìkan anabi tó bá jẹ́ ògbé dàlùkì àmà wọ́n gbé wọn dìde wọ́ṣẹ́kùhù máa ẹgbẹ́ rẹ̀ kọ́ wọ̀ ẹgbẹ́ rẹ̀ wọ́lá yé o nǹkan kò tó yẹ kó lásìdẹ́ntì láyé o àwọn tó bá jẹ́ ògbé dàlùkì àmà yóò dìde tẹ́gbẹ́ rẹ̀ ó ṣe kíni tẹ́gbẹ́ rẹ̀ ó wọ́ sẹ́gbẹ́ kan báyìí tó bá jẹ́ ògbé àmà ògbóró àwọn kan báyìí àbíké yóò sọ́ra fún ògbóró àbòsí báyìí fàálà kúlí mànà ìdáhù mazlama mazlamatan mànà ìdáhù mazlamatan lè àkí ayé tó bá ilàlá tó ṣẹ́kù ní ẹni tó bá wá ní kankan kó jẹ́ pé nǹkan ọmọ ìyá rẹ̀ ni kó lọ túbá sọ́dọ̀ Allah subhanahu wa ala nítorí gbàdọ́ náà kò sí túbá lọ sọ́dọ̀ ọlọ́run wa yatahallala min akhihi kó o sì bọ́ra rẹ̀ lẹ̀ kó o túra rẹ̀ lẹ̀ kó o níbi nǹkan yẹn kéèyàn gbìyànjú kó túra rẹ̀ lẹ̀ kó o níbi nǹkan yẹn láyé níbí yìí ọ̀nà wọn lè yẹn gbà fi túra rẹ̀ lẹ̀ òun náà ni pé kó o lọ lọ dá nǹkan oní nǹkan tó mọ̀ pé ní ah, nǹkan oní nǹkan ni dá a padà fún un wọ̀nyẹ tó bá nínú wulẹ̀ afọ àfi dúnìyà kó o sì lọ tọrọ àforíjì lọ́dọ̀ rẹ̀ láyé bíi ta wàyí kéèyàn lọ tọrọ àforíjì lọ́dọ̀ rẹ̀ láyé ẹ̀rí pé nǹkan téèyàn máa ní ẹ̀tọ́ ẹlẹ́tọ̀ọ́ ti máa wà lọ́dọ̀ yàn méjì ni ìmí ń bẹ tó jẹ́ pé owó ni ó jẹ́ pé dúkìá ni bóyá ilé rẹ̀ ló gbà ni bóyá owó rẹ̀ ló ná ni bóyá nǹkan kan eléyìí nísìnyí ó lọ gbìyànjú láti dá nǹkan rẹ̀ padà fún ni yá dúkìá rẹ̀ báyìí báyìí báyìí gbà báyìí ẹ tí gbogbo àwọn náà ní dàkún òní má bínú eríjì mi sòtí ìbá wa jẹ́ wọlé yìí onísìnyí tó wa jẹ́ pé bóyá o sọ̀rọ̀ ẹ̀ lẹ́yìn ni àbò parọ́ mọ́ lẹ́yìn ni àbò bàjẹ́ lẹ́yìn ni irú eléyìí nísìnyí ó lè ba náà ní pé kó dáa kó sekínì kó forí jìn ọ kó sekínì mo lẹ kó sinamọ lẹ́yìn ojú mi ò sì tó ẹ dákun má bínú dákun yá sí mi tó eléyìí kéèyàn ó gbìyànjú kó sekínì kó se láyé tá a wà nítorí pé anabi sallallahu alayhi wa sallam anabi ní man kanat lahu mazlamatun li akhihi min irdihi ẹni tó bá ní mazulama kí ló ní mazulama òun náà ni nǹkan kan téèyàn gbà lọ́nà àbòsí nǹkan ọmọ ìyá yẹn téèyàn gbà lọ́nà àbòsí ànábì ní wọ́n ti máa ń bẹ lọ́wọ́ rẹ mìnà ẹ̀rìndìhì bọ́yá ọmọlúwàbí rẹ ni ọmọlúwàbí ọmọlúwàbí ń bẹ lọ́wọ́ ẹlòmíì látara pé kíni ó jẹ́ ní tí sì rí lára ó sọ tí ó mọ̀ nípa rẹ̀ ní nǹkan tó fi jẹ́ tó fi ọmọlúwàbí rẹ̀ àwòṣe ìhìn àbí nǹkan míì náà tí èso ọmọlúwàbí ìjọ ọmọlúwàbí bóyá dúkìá ni ànábì ní fọlẹ́ ẹ̀ta halal omi ní olùyọ̀ òun ànábì lónìí tá à ń sọ̀rọ̀ yìí mọ́jú dọ́là ànábì lọ́lẹ̀ tó àrẹ́ lẹ̀kú mbẹ́ lọ́lẹ̀ dá nǹkan ní nǹkan padà lónìí qabla alla yakuna dinarun wala dirham kótó dìgbà tí ò ní sí dinam tí ò ní sí dirham owó tán ná nílẹ̀ lárúbáwá nù kótó dìgbà tí ò ní sí náírà tí ò ní sí dọ́là tí ò sí nǹkankan kò sówó tó fi dá padà nǹkan náà láwo amalun salih ànábì tó bá yẹ kó o bá ní tẹ́ dáadáa tó bá dígbà kìámà ó kì í dàmí ni hu bèkọ́jú di màlúùdàmà tì í wọ́n múnú sẹ́ dáadáa rẹ ní dèdè ntẹ́ni yẹn ní lọ́dọ̀ rẹ ni dèdè nǹkan ní nǹkan tó gbà yẹn ni wọ́n bù nínú sẹ́ dáadáa rẹ ni wọ́n gbé fẹ́ nìyẹn wọ́n yín lámúyẹ́kùn lẹ́hu asanat tó bá wá jẹ́ pé èèyàn wá ní sẹ́ dáadáa ẹ ọ wá rí i pé ó ní sẹ́ dáadáa kan tó bá dígbà gbéjà kìámà ó kì í dàmí sẹ́yìn á ti sọ ibi yìí wọ́n mú nínú wọn ò múnú àwọn aburú tẹ́ nìyẹn ní inú òsùn wa rẹ̀ wọ́n tún wá kó nú ẹ̀ wọ́n á lọ dàá kúnú aburú tiẹ̀ tó ti ní tẹ́lẹ̀ ìyẹn ó fi wá pọ̀ sí dáadáa tó bá dijọ́ gbéra lùkìyà má so lànàbí sallallahu alaihi wasallam fi ní ká gbìyànjú ẹ̀ tó bá ní nǹkan oníkan lọ́wọ́ kó dáa padà lónìí mọ́jọ́ dọ́la nítorí pé kíni tó bá dijọ́ gbéra lùkìyà má òní sówó má o òní sùdúkìá má kò sí ní gbẹ̀bẹ̀ nítorí ẹnìyẹn náà nídìí ni nísìnyí òun náà ló tún fi kún tiẹ̀ náà tiẹ̀ náà ó tún fi ṣe kínni tí ó fi bọ́ kó nínú ìyàtọ̀ bá dijọ́ gbéde àlìkìyà àmá ẹni tó bá sábòsí fún láyé nísìnyí tó o bá rí gbà ẹ ti bá wọn nísìnyí ẹ rí pé Yorùbá máa sọ pé ìbọn àbí yóò ní o bọ̀ láyé àmọ́ ìbọn láyé àmọ́ ọ̀rọ̀ òun ò dáa wọ́n sọ pé o bọ̀ láyé má ẹ̀ sọ pé ó gbà nǹkan rẹ̀ náà ni tó bá sọ pé o bọ̀ láyé gbà láyé àmọ́ ọ̀rọ̀ ti takora wọn ẹ̀ tó àmọ́ ìbọn láyé ọjọ́ bá nísìnyí ìjẹ́kínni ìjìbọn láyé àmọ́ tó bá sọ fún yàn o tún máa pé o ti ní nǹkan lẹ́nu tó bá dijọ́ ògbé dàrí kìyàmà kọ́lá bí ògbé nǹkan rẹ̀ fún ọ ní ayé níbí nígbẹ̀yìn masala tó jẹ́ masala ẹlẹ́ẹ̀kejì òun náà ni alahakamu mutaalliqatu bilgas àwọn àdájọ́ tó ní í ṣe pẹ̀lú kéèyàn gba nǹkan ní nǹkan lọ́dọ̀ àbòsí alákọ̀ọ́kọ́ náà àwọn àdájọ́ yẹn yajibu ala al-ghasibi radda al-mabsut bihalihi bí nǹkan kò dáná wàyí náà tìlàfà hó ọ̀dà bàdàlà mi nìwò tó bá ti wá ba nǹkan yẹn jẹ́ àbòtí lòlòkulò ti lálàsì rẹ̀ àbòtí ẹ̀rí má ó da nǹkan yẹn padà bóti ó da irú rẹ̀ padà gángan bí nǹkan yẹn ti rí òun náà lè yóò da padà ẹlẹ́ẹ̀kejì náà àwọn àdájọ́ yẹn sàmúlò gáàsì bó rọ́dà lọ́sọ́ bíbí adá ti yìí ẹni tó bá gba nǹkan oníkan lọ́nà àbòtí túláàsì ni kó o dá nǹkan yẹn padà fún àti tó lé àtàlékún tó wà lára rẹ̀ sàwa nǹkan ti mú fásitì àwọn mú tẹ́sí nǹkan yẹn sọ papọ̀ mọ́ ni àbó ṣe kínni àbóyà lára wọn ó gba ẹran ẹlẹ́ran lọ́nà àbòsí nísìnyí ẹran wá bí ma ó bá bí bẹ̀ ta nígbà tó wá fẹ́ túbá nísìnyí ó ní gbẹ́ran lásán lọ kó wá kọ́ ọmọ sọ́dọ̀ ẹ̀jẹ̀ bá ṣe <laughs> ó ní gbẹ́ran lásán lọ kó kó gbé yà lọ ó wá kọ́ ọmọ sọ́dọ̀ díẹ̀ ó wá nítorí ẹran yín tí mo gbà ní ọdún méjì sẹ́yìn lọ́nà àbòsí ni àá tẹ ẹran wá yá gan ni àwọn ọmọ tó wá bí ń kọ́ gbogbo ẹ̀ pátápátá òun náà ló ṣe kínni òun náà ló kó lọ fún irú ẹni báwọn ó ti báwọn ní sìn ìdájọ́ ẹlẹ́ẹ̀kejì tó ní sí pẹ̀lú rẹ̀ nù ẹlẹ́ẹ̀kẹta alghasibu ẹni tó gba nǹkan ní nǹkan yìí ìdá tasarrafa fil maghsub tó bá ti ṣe kínni tó bá ti lo nǹkan tó gbà yẹn ó ti lo nǹkan yẹn ó ti gbé àwọn ìgbésẹ̀ kan lórí rẹ̀ bìbìnà in awgarsin pé ó ti wá kọ́lé lé lórí ilẹ̀ onílẹ̀ tó gbà awgarsin àbó ti dáko lórí ẹ̀ ilẹ̀ tó gbà ẹ omira bi kọ́lì ìhì wọ́n pa ọ́ láti pé ilé rẹ̀ ń wú kó lérí ẹ̀ omira bi kọ́lì ìhì ó wú ilé rẹ̀ ń kó nínú ẹ̀ lérí ẹ̀ oko tó gbèsè orí rẹ̀ yẹn ó oko lọ kú tó ní dúkìá wọn tó bá ti béèrè fún pé yáyá ó gbé kó ni ẹ bá wò pé nígbà tó ti wá bá rẹ ẹ àmọ́ mo sì ti dáko ẹ bá ní tó bá ti kéré ilé tó ti kọ́lé lórí rẹ̀ èyí ti báyìí <coughs> èló ni ilé ń wọ́ọ̀tù ẹ́ àbí pé tọ̀ nígbà tó ti wá kọ́lé lórí ìsìn tí wọ́n á ní owó lè rẹ ni ọ̀yà ìjà béèrè ìtàntàlẹ̀ ọ̀yà bá ń kó olè mi òwúrọ̀ àwọn ọ̀nà báwọn ní ìsìn àwọn ọ̀nà tán lè gbà sí ni àmọ́tẹ́ni ọba dúró bá ní lálàlá ilẹ̀ ń gangan mo fẹ́ lò ẹ ojú orí wa ni ilẹ̀ òun fẹ́ lò ilé ta olówó <laughs> ìbílẹ̀ òun náà lòun fẹ́ so irú eléyìí onísìn à ó gbélé rẹ kó bẹ́ẹ̀ ni o gbogbo ọ̀nà tó bá gbà tó fi gbélé rẹ kó bẹ́ẹ̀ torí pé ta ló ní o gbà ẹ kó bá lọ wá àwọn kan tó máa fi wù kan láti lẹ̀ ni tó lọ lè wú léwu tegbòtegbò tó wà lọ lè rí ìmọ̀gbò mi tọ ìwọ ni mo bá ti ṣe bó ṣe pé gíná ló gùn síbẹ̀ ni ó gùn kó bẹ́ẹ̀ ó lọ gùn sí ibò mi eléyìí ní ìyá náà ni ó máa jẹ́ fún pé èyí gbà ń ní nǹkan lọ́nà àbòsí ẹlẹ́ẹ̀kẹta ẹlẹ́ẹ̀kẹ nínú àwọn àdáyé tó wà ń bẹ alimagutubu ilé àtàgbà ìyàwó nǹkan tó yẹn ń gbà lọ́nà àbòsí nìkan ní nǹkan yìí látàgbà ìyàwó tí change ẹ̀ ó change ó ti yí padà àwòkọ́lá àbí nǹkan yẹn kéré sí i àwòrán kùsọ̀ àbótí wá dẹ̀ nígbà wọn ẹ nígbà tó fi gbà nǹkan tó lówó lórí dáadáa ni nǹkan yẹn ti wá padà síkí ni ó ti padà wá lọ́ọ̀lì fọ́ ọmọ lọ́wọ́ ó ti dẹ̀ mọ́ ọ lọ́wọ́ dọ́mìnà lọ́sibù nàk ìwọ tó gba àkọlọ́ náà kò sí òun ìwọ gangan eré yẹn láti yọ ntódìkù eré yẹn láti yọ ntódìkù bẹ́ẹ̀ gbà fi wá gbé nǹkan tó fi gba nǹkan rẹ̀ nísìnyí bẹ́ẹ̀ wọ́n ń ta nǹkan òní ten thousand lápèjúwe nísìnyí nígbà òfin agbé lọ tó wá jí nǹkan tó gbà lọ́nà àbòsí wá fẹ́ dá padà nǹkan ti padà wá lọ lè dẹ̀ máa lọ́wọ́ tó ìpínlẹ̀ tí ó bá tà ní five thousand àbí three thousand lọ so ìwọ ló ṣe kí ni ìwọ ló fi ìyókù kún tí ó fi pé ẹ wo àwọn aburú ti bẹ ẹ wò dájọ́ ti bẹ bẹ ẹ ó lé lójú aláyé nìsín àmọ́ tá àlùkìyà máa lè ju bẹ́ẹ̀ lọ tí ẹ bá rò pé ẹ eh, eléyìí lágbára ó lágbára ju bẹ́ẹ̀ lọ lálùkìyà máa nítorí pé kò ní sówó tí ẹ fi dá padà má ẹlẹ́ẹ̀ka nínú dájọ́ ti bẹ bẹ́ẹ̀ àlèkìtì sọ́ọ̀bù kéèyàn gba nǹkan lọ́nà àbòsí yìí kọ̀dìyàkúnù bìlì kùsùmọ̀ sí wàlẹ̀ àìmánì fàájì rọ̀ ń máa ń jẹ́ pẹ̀lú ìjà báyà ká jà nísìnyí báyìí lápèjúwe nísìnyí àwájọ pa amára lọ́wọ́ ẹ̀mí oníkìní ìwọ lóníkìní yìí amẹ́nìkan bẹ́ẹ̀ nu wọn èèyàn méjì òní nìkan papọ̀ ẹnìkan bẹ́ẹ̀ ó mọ ìwọ gámanu ààrẹ pé ọkọ lóní ìwọ gámanu ààrẹ pé òní débẹ̀ so inú ọ̀nà tí èèyàn fi ń gbà kọ́lá láàbò tí máa ń jẹ́ bìlìkùsùmà báyà látara pé ìjà ẹ wá fà á ó wá já mọ́ lọ́wọ́ àmọ́ ọkọ lóní ẹsẹ báwo ní sìn sẹgbẹrẹ olóyè nìkejì kó lọ lè jẹ gàba ẹfà níjà ní ẹfà alẹjọ ni wọn lè gbé lọ kóòtù gan wọn jẹ pé ẹnu adájọ́ tiẹ̀ ẹnu lọ́ọ̀yà tiẹ̀ dùn ju tiẹ̀ lọ ẹ wọn sì gbà á fún ọ eléyìí náà gásùrù náà ni o wàlẹ àìmánì lè fa àjẹrọ àbí ìbúra lérí irọ́ ìbúra kò kí ẹ á èmi mo ní kíní yìí á òun kọ́ ló ní èmi mo ní à èmi mo ní o kọ́dà ọba bú ọba bẹ̀rẹ̀ sí búra lérí ẹ̀ òun ní adájọ́ sì gbé e fún pẹ̀lú búra rẹ̀ pé tọ́ ọ má gbé lọ wọ́n ló ní so eléyìí náà inú gásùrù náà ní ìgbà nǹkan lọ́nà àbòsí ni nígbẹ̀yìn nígbẹ̀yìn inú ìdájọ́ tó wà lábẹ́ alugasibu òun náà ni pé jẹ̀mí òtàsọ̀rùfàtìl gáàsìbù jẹ̀mí òtàsọ̀rùfàtìl gáàsìbì báàfìlà gbogbo téèyàn bá ṣe lórí téèyàn jágbà lọ́nà àbòsíhun gbogbo yàní lílo téèyàn bá lò ìlò tí ò dáa ni nítorí gbà lọ́nà àbòsí bóyá dábàá ní nísìnyí wá ń gùn kiri gígùn tó ń gùn ní sin ẹ̀nà àbòsí ni ó gbọ́ ọkọ̀ ọlọ́kọ̀ ni gbà kí gbogbo téèyàn bá wù kó gbà lílò tó lò yẹn bá ọ̀kìlá nínú ìdájọ́ sẹ̀ríà Islam ìdájọ́ kí ni ìdájọ́ bàjẹ́ ni ńlá mi yàtọ̀ bí alimali nígbà tó jẹ́ pé ẹni tó ní òsì kí ni kò fún ọ níyọ̀ǹda nígbà tó ti gba nǹkan lọ́nà àbòsí kò fún ọ níyọ̀ǹda pé kí ni ìgbé kó máa lo nǹkan yẹn so eléyìí òun náà ni àwọn ìdájọ́ tó wà lábẹ́ alọ́gọ́sùbù kéèyàn ó gba nǹkan ní nǹkan tó bá ti jẹ́ mẹ́jọ pẹ̀lú ìrọ̀dà Allah subhanahu wa ta'ala àbọ̀ sí báàbù àtàdì àṣàrọ̀ báàbù ẹlẹ́kẹ̀ẹ́dínlógún tí ó máa sọ nípa àsọlẹ̀hu yàní kéèyàn ó ṣe kíni kéèyàn ṣe àtúnṣe láàrin àwọn èèyàn so kí ìdájọ́ sẹ̀ríà Islam lórí ẹ̀ àwọn àtúnṣe oríṣiríṣi wo ní nínú sẹ̀ríà Islam tó abi Allah subhanahu wa ta'ala ẹni wọn bá tá a gbọ́ yìí kó jẹ́ kó ṣàǹfààní fún wa kó jẹ́ kó wúlò fún wa kó jẹ́ ká lè tẹ̀lé kó sì fi ẹsẹ̀ wa lè lórí ìlànà nabi sallallahu alayhi wa sallam innahu waliyyu dhalika wal qadiru alayhi wa sallallahu ala nabi ila muhammad wa ala alihi wa ashabihi wa sallam subhanaka allahumma wa bihamdik ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk. wa alaykum salaam wa rahmatulah. naam. ìbéèrè tí wọ́n béèrè òun náà ni pé báyà yẹn gbé mọ́tò kalẹ̀ lápẹjù ẹni sìn àbí nǹkan kan ẹnìkan wá rọ́ọ̀nù ó wá ba nǹkan jẹ́ ńbẹ́ èèyàn wá lẹ́yìn gbà mí so àwọn èèyàn wá ń pààrọ̀ wá sí yàn pé ẹ sílẹ̀ ti mọ́ lọ́hùn òfò ẹni ṣẹlẹ̀ mí ìbílẹ̀ yóò ṣẹlẹ̀ mí tún lè ṣẹlẹ̀ ẹ tí wọn bá wà ńbẹ tí wọn bá wà ńbẹ tó bá gba ọmọ ńkọ́ ṣe kí ló mọ wá <laughs> ẹ à wá àti dá máa ń ṣe náà nù <laughs> wá àti tí ó ṣe fún ọ náà nù ẹ. ife tó wáyé pé wọn bá wà mẹ́ta máa wá gbà wọn papọ̀ mọ́ níta ọ̀rọ̀ pé a tún mọ́tò tí a sì kàn gbà fọlọ́ yẹn ṣe fún yàn nánu wọn so wọn ní bá a ń mí ni o ìpè ṣé ìgbà mí bá gbà mí ní kan abẹ́ni tó náà tó náà ní kan bíbá nǹkan yẹn jẹ́ nǹkan tá a máa ń wò ń bẹ́ẹ̀ nípìnlẹ̀ òun náà ni pé nípìnlẹ̀ tó sì gbé sáyé ibi tó yẹ kó gbé sí òun ló ní ẹ̀tọ́ lọ́dọ̀ pé ńgbà mí àbí ńgbà mí ó ní ráìtì yẹn ó wà lọ́wọ́ rẹ̀ yá mo yọ̀ǹda rẹ̀ ẹ̀hẹ́n tẹ̀lé ẹlẹ́ẹ̀kejì ni pé a tún wá wòye sí pé ẹni tó ba nǹkan yẹn jẹ́ ọ̀nà ológbàbà jẹ́ pé ó ṣèṣì ni kò máma abẹ́ni tí ó máa ma ba nǹkan yẹn jẹ́ sẹ́yìn mi máa wá kọ́nà méjì pé kí nǹkan kan lọ kí n lọ ba nǹkan wọn jẹ́ alákọ̀ọ́kọ́ nù mi máa mí náà tún bẹ́ẹ̀ bi pé ẹni tó bá jẹ́ pé ó kí á máa já rọ́flẹ̀ ni bẹ́ẹ̀ tí wọ́n kó akọ̀ níta àwọn yẹn ti mọ̀ bí à ń sáré bí à ń ṣe ogun ọ̀rọ̀ báwọn ń jà àwọn yẹn ti mọ̀ wọ́n béèrè béèrè kan tó jọba yìí lọ́wọ́ Sheikh wa eh, Salih Al-Uthaymin rahimahullah àwọn ní ẹlòmíín wà tó yẹ pé tó bá kọkọ̀ gbá yẹn àwọn kọkọ̀ kọlu yẹn àwọn yẹn wà sáré bá bẹ̀bẹ̀ àbí wọn náà wà ní pé mo yáfi rẹ̀ wọ́n ní èyẹ yáfi yàn báwọn tó wà rò pé a ah, kò sì máa ma o àmọ́ wá gbọ́ tí wọ́n ń ta aṣọ ẹlẹ́jà kan wá sọ pé hẹ́n ṣíṣe máa ń sáré ni àwọn èèyàn máa ń sọ fún un ẹ́ wọ́n ti máa ń sọ fún un ti pẹ́ bẹ́ẹ̀ náà ló fẹ́ kọ́ lọ màkà ń jò ní irú eléyìí ní sìn ó jẹ́ wọn kọ́ lẹ́kọ̀ọ́ ni ètí báwọn onífẹ́ òní dárí sìn báwọn torí pé ìdáríjì rẹ̀ fún ọba òní sìn ó jẹ́ ó tún lọ lè ṣe mí yá àwọn tó yá sí mi tó ń bá tún ṣe mí nánu ẹ̀hẹ́n àwọn tó wáyé pé ń ti ń lọ pẹ̀lẹ́pẹ̀lẹ́ rẹ̀ ni táwọn yẹn náà ti jẹ́rìí sí tó yẹ pé ọlọ́run ni kó wáyé bẹ́ẹ̀ ni so irú eléyìí ní bẹ́ẹ̀ bá yá sí rẹ̀ kó dà ẹ́ àmọ́ tẹ̀yìn bá wà lágbára tó bá rí pé ẹ̀tọ́ ò lágbára láti yáfi rẹ o sáà fẹ́ kó bọ́ tún nǹkan yẹn ṣe ni ìyún lẹ́sẹ̀ lórí ẹ̀ ẹ ti bá mi torí pé ẹ̀tọ́ yẹn ni àmọ́ tẹ̀yìn bá yáfi rẹ dáadáa lè yẹn ṣe fún un tẹ̀yìn ó gbalada lórí ẹ̀ so ìdájọ́ yẹn nítorí pé tó bá ti jẹ́ ẹ̀tọ́ yẹn nu sẹ̀ríà Islam tó bá wù yẹn yẹn lè filẹ̀ fún yẹn yẹn lè yọ̀ǹda rẹ̀ pé ẹ̀tọ́ ni mo mọ̀ tó bá sì wù yẹn lè dúró pé gbà yín gbẹ̀tọ́ mi tòtẹ́ yẹn bá wá gbẹ̀tọ́ rẹ̀ ń ó lè rí bákan lójú tiwa láwùjọ wa pé ó dájú púpọ̀ kò sí ẹ̀ṣẹ̀ kankan lórí yàn so eléyìí o náà ní ìdájọ́ tó wà ní lórí ẹ̀ mo rò kó clear báwọn wallahu ta'ala a'lam naam wa aleykum salaam. Thank you. ìbéèrè sọ bẹ́ẹ̀ ni pé gbàtà ní jẹun lọ káyọ̀ mẹ́lẹ́ fẹ́ gba dúkìá rẹ̀ àwọn fẹ́ gbẹ̀mí rẹ̀ nísìnyí wá dìfẹ́ǹdì ara rẹ̀ wọ́n nírú àwọn ẹlẹ́gbẹ́ òkùnkùn ńkọ́ ẹ̀dí bá wọn nísìnyí irú àwọn ẹlẹ́gbẹ́ òkùnkùn nísìnyí ṣe pé wọ́n jọ níra wọ́n jọ ń para wọn náà ni eléyìí náà ti ń pààyàn eléyìí náà ti ń pààyàn <clears throat> eléyìí ńkọ́ ni ṣẹ̀ríà ìsìlámù sọ ẹ̀dí bá wọn nísìnyí ìwọ tó wà lé jẹ́jẹ́ rẹ̀ ẹ́ wà lé jẹ́jẹ́ rẹ̀ òwe ṣe pé wọ́n náà níkan pẹ̀lú àwọn kan wọ́n wá dé láti pé wọ́n fẹ́ gba dúkìá rẹ̀ bẹ́ẹ̀ wọ́n lè wálé rẹ̀ nísìnyí àbúté wàá pa àwọn tí àwọn fẹ́ pa ọ́ lọ́nà àbòsí ẹtì báwọn nísìnyí sọ irú eléyìí hùn irú àwọn kọ́sì tó ń para wọn nísìnyí wọ́n ń para wọn nípa àbàjẹ́ náà ni ẹtì báwọn nísìnyí àmọ́ àwọn náà wọ́n jọ sí kínni wọ́n jọ mọ̀ sí mẹ́jọ ṣe láàrin ara wọn ẹtì báwọn irú eléyìí nísìnyí wọ́n á pa kan bóyá náà ti pààyàn ni wọ́n padà kó náà eléyìí fi ṣe ṣẹ́yìí so nítorí pé aburú ni àwọn yìí so ìbéèrè ẹlẹ́ẹ̀kejì òun náà ni pé bóyá yẹn nísìnyí ni ìdájọ́ kí yẹn máa nẹ lápèjúwe àbí kéèyàn ó bẹ́ẹ̀ yẹn ti mú sùn nísìnyí ó wá sí kéèyàn wá náwó sọ́nù àbí kéèyàn gbogbo àwọn kaba yìí náà anabi sallallahu alayhi wa sallam ó fẹ́ ká máa ṣe rífù ká máa ṣe ẹ̀dẹ̀ fún gbogbo àwọn gbogbo kọ́lá anabi sallallahu alayhi wa sallam ìmọ̀ kẹ́ àwọn dábàá ó sì sọ ó sì sọ àsọ́lẹ̀ fún wa pé ká máa ṣe ẹ̀dẹ̀ fún àwọn àti tóbi dé dábàá ká máa ti sọ àwọn èèyàn tóbi dé dábàá gan bẹ́ẹ̀ òun ṣe ẹran ni àbí àbí ká máa fi nira mú wa so eléyìí ò dáa bóyá wàá gbé nǹkan kalẹ̀ tó fẹ́ jẹ níṣìṣẹ́ tó bá lé kò sí nǹkan tó burú bẹ́ẹ̀ o àmọ́ wàá mú dábà wàá lu àbọ̀ wàá ṣe kẹ́kẹ́ lómi ò mú dábà yóò dá bì kan ẹtì bá yóò dá bì kan yóò ajú lẹ yóò máa lọlé bó lówó rẹ so níṣìṣẹ́ bá ó lè dún lówó rẹ báwọn lóòótọ́ àmọ́ dábà yóò ti fara ní hmm? ládùúgbò kan ní sáìdì ọ̀nà táǹkẹ̀ wọn lẹ́nìkan ó ní ẹran wọlé òun ó sì mú ẹran tí ń wọ ọmọ lọ́wọ́ báyìí ó sì gé itan rẹ̀ ó sì gé láti fi kàn báyìí ẹni ẹ ó kámẹ́rà báyìí tó wá fi ẹran hàn mí ó sì gé iṣan rẹ̀ tó jẹ́ pé ó gé e dókè báyìí ṣe pé ẹsẹ̀ kan lẹ́ran fi rìn ìjọ kẹta lẹ́ran tó wá ní wọlé ó tó wá ní wọlé ó padà pa ẹran òní ẹ̀wò báwọn ní sìn ó lẹ́ran wọ wọ́n yàgbẹ́ sí kọ́mpáàdì wọn wọlé o so ó ti wò pé ní sìn báyìí tó bá ti báwọn ní sìn ẹlẹ́ran ó ṣe kí ni yóò mi ẹran rẹ̀ sọ àmì eléyìí wọn aburú ńláńlá ni èèyàn ṣe aburú fún dábàá ni Ànábì sallallahu alaihi wasallam ó lẹ́nìkan wọ náà nítorí dábàá ẹ̀ kí ni dábàá tó torí ẹ̀ wọ́n náà ẹ̀ ó so kí ni forúkọ rẹ̀ mọ́lẹ̀ ó so mùsùn mọ́lẹ̀ nítorí mùsùn ó so mọ́lẹ̀ kò fi kò fún lóúnjẹ kò sì túlẹ̀ kó máa jẹ lọ fúnra rẹ̀ kó wà kàtà jẹ lọ so látara yìí ní sàrẹ́bí sallallahu alaihi wasallam ó wọ̀ náà látara rẹ̀ gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni arẹ́ ní sálọ̀ nfẹ̀rí jìn nítorí ajá nítorí kó fajá lómi mu obìnrin asẹ́wó ẹ̀ ń wá kọjá lọ ajá wá ń wá rí fajá ń wá ń la níbi kó fẹ́ máa bu ìyẹ̀pẹ̀ jẹ́ bíi tí ògbẹ́gbẹ́ dé ó wá ti kí ni ó wá wí kó bomi nù kànga fún wa bá bu ó bá bomi ó sì mú mi ànábì látara yà Allah subhanahu wa ta'ala ti fèrè jìn ẹ wọlé lórí sìn ó tún wọn gbogbo àwọn dábàá wọn náà a lè máa kó ládàá látara wọn kẹ́bí ẹ̀ náà ṣe lè ṣe kíni bí ẹ̀ ṣe lè jìyà látara wọn sọ kẹ́yìn ò kíni bí ọba ti lè ní dábàá sí tòsí òkú òlé mójútó máwùlẹ̀ gbé kalẹ̀ sí máwùlẹ̀ ní kalẹ̀ láláì ní fún lóúnjẹ láláì ní bọ̀ nítorí pé èèyàn máa gbẹ̀sẹ̀ ni torí pé wọn náà fúnra rẹ̀ gan náà wọn náà má bí ó ṣe rí lára rẹ ẹhẹn kátó wá sọ pé àwọn dábàá naam wallahu a'lam wa alaikum tó yàtọ̀. ẹ ẹ

ọ̀nà tí ò dá ẹ̀mí mi ìbéèrè alákọ̀ọ́kọ́ òun náà ni pé kí ni ìdájọ́ àwọn tí wọ́n máa ra gold tí wọ́n wàá máa lò wọ́n máa lò náà ni o àbí wọ́n gbé sílé ebi tó bá padà wá yá gold yóò padà wá níye lórí tí ó padà wá wọ́n so tí wọ́n padà wá ta lówó tí ó pọ̀ pèsè eléyìí wọn nísìnyí tí kò sí lára kí ni kúrúkọ rẹ̀ alẹ́ ìṣèkáàrú alẹ́ ìṣèkáàrú kí wọ́n họ́ di nǹkan tí kò sí lára rẹ̀ so ìdájọ́ eléyìí ó yàtọ̀ síra wọn so kìí ṣe ìtìkáf níbi gold alẹ́ ìtìkáf ó máa sábà wọnú àwọn nǹkan tí yẹn máa ń jẹ àwọn nǹkan tí yẹn máa ń lò ní time to time tá à ń jẹ láwọn oúnjẹ láwọn food stuff àgbo àwọn kan láyẹn ó ní ìtìkáf máa ń wọ̀ òtí irú àwọn góòdì nísìnyí nǹkan ọ̀ṣọ́ obìnrin ni tó bá rà sílé tó bá fi ń sọ̀sọ́ so ọkàn jẹ́ pé irú góòdì náà nísìnyí tó bá ti wọ ní sọ́ọ̀bù tó bá wọ ní sísàkáwọ̀ yóò máa yọ zàká lára rẹ̀ ẹ̀ tí ó ní so ó wá ra ten thousand ẹ̀ kò bá ra one naira kó wá díjọ ọdún mẹ́wàá nísìnyí káwá ló di one million tọ̀ kò sí nǹkan tó burú bí eléyìí tó gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà irú ẹ̀ tó jẹ́rú eléyìí náà ní irú lẹ̀ lápèjúwe nísìnyí kéèyàn ọ̀rà lẹ̀ nísìnyí ọ̀rà lẹ̀ ní àwọn ẹlòmíì bẹ́ẹ̀ nísìnyí ọ̀rà lẹ̀ five thousand ẹ̀ nígbà to fi rà á nígbà tó gbàdá nísìnyí ilẹ̀ gbàdá di five million so kíní yẹn ṣe kíní ó appreciate sí ni ẹ̀ wá rí nǹkan pè ní àlè ìtẹ̀ká kéèyàn họ́ Ọ yẹ ká kílíà ìdájọ́ tí ń wà ń bẹ̀ náà ní àrètí ká òun náà ni pé nínú Islam kéèyàn ó kó nǹkan táwọn èèyàn ní bùkátà sí kéèyàn wá kó kó lọ́jà wọ́n ó sì pé àwọn èèyàn wọ́n ra nǹkan yẹn wọ́n lò wọ́n ní bùkátà tí wọ́n ra àwọn wọ́n wá ra gbogbo ẹ̀ kó lọ́jà wọ́n wá ra kíní ẹ̀ wá tán lẹ̀ lọ́jà ah wọn kọ́ la bá ti three thousand ààrẹ ńlá ti ra nídìí ẹ̀ ó sì wá ń ta báwọn èyí ti káàrò ni sọ anabi sallallahu alayhi wa sallam ni ẹlẹ́ṣẹ̀ ni ẹni tí máa ń ṣerú nǹkan báwọn ẹ rí kí nǹkan wá pọ̀ nígbà tí nǹkan pọ̀ lọ́pọ̀ yanturu ó pọ̀ nílẹ̀ gan bẹ́ẹ̀ pàtàkì tẹ̀ máa ń jáde ohun tó pọ̀ gan àbẹ̀wò àwọn kéèyàn wá rà sílé ẹ tí ó fi di àsìkò tí yàní yóò fi kóra lẹ̀ díẹ̀ àbí tó ṣe pé owó rẹ̀ yóò tún fi ṣe kí ni yóò tún fi àfisẹ́ jẹ́ kéèyàn wá tà eléyìí wọ́n ṣe ìṣèkà ètò ìbáwọn nìyí nígbàgbọ́ ní ìtìkáàrì yóò jẹ́ àsìkò gbà tí nǹkan yóò sí ńlẹ̀ fáwọn èèyàn tó kéèyàn wá kó lẹ̀ ẹ̀ kó fi síkìnnì kó fi wọ́n sí kí ẹ̀ fi control price ẹ̀ fi ta ní owó tó wọ́n so eléyìí òun náà ni ìdájọ́ ìtìkáàrì ìbéèrè ẹlẹ́ẹ̀kejì òun náà ni nípa pé ẹni tí ń travel lọ níbi nǹkan tó jẹ́ ọ̀nà nǹkan haram àbí nǹkan tó jẹ́ nǹkan bídíà so kí wọ́n wá di fáwọn olè wá da lọ́nà wọ́n wá pa torí náà nísìnyí á kà irú eléyìí nísìnyí ó dìpẹ́ǹ lórí irú ibi tí n bá ń lọ tọ́wọ́ pé nǹkan tí n bá ń lọ nísìnyí nǹkan bíi nǹkan tó jẹ́ kúfúrú ni ẹ̀sẹ̀ báwo nísìnyí àní kàkún irú eléyìí nísìnyí àforíjì ẹ̀ṣẹ̀ ń ọlọ́wọ́ ibẹ̀ ìferíjì ẹ̀ṣẹ̀ tó bá jẹ́ nǹkan kúfúrú àbí nǹkan ṣírùkù àmọ́ tó bá jẹ́ pé n ti ń lọ lè ṣe onísìnyí tíráfù ni ibi tí ń lọ nísìnyí bóyá bíi mọ́lídì lápèjúwe nísìnyí ń lọ mọ́lídì àmọ́ pé mọ́lídì bídíà ni ẹ̀ àwọn irú bídíà yẹn nísìnyí bídíà àdádálẹ̀ bídíà tó ń mùfásíkọ̀ ni ẹ kòkí lẹni tí máa ń ṣe mòlídìí àbẹ tí máa ń lọbẹ kòkí ẹlẹsẹ ẹhẹn àwọn tó wá yẹ pé àwọn kankan máa ń bẹsẹ tó wá ń ṣe bí mòlídìí yẹn bóyá yẹ pé wọn máa pe ṣéwù wọn máa korúkọ ṣéwù àbí wọn máa fi àwọn kan tí wọn máa ṣe nǹkan tó jẹ ṣírìkù bẹ́ẹ̀ mòlídìí gbà yóò di kúfúrú yóò di ṣírìkù ó dẹ bọ tó tó bá yẹ pé nípìnlẹ̀ ká sáwọn pé bídà tún fa síkọ̀ ni irú ẹni máa tó bá wà lọ́rùn kan báwọn tó bá yẹ pé wọ́n bá wá pa wọ́n fẹ́ gba Allah subhanahu wa ta'ala ló lè forí ẹ̀ṣẹ̀ irú eléyìí òye àmọ́ àwọn nǹkan míì tó bá jẹ́ kínni tó bá jẹ́ pé ó ní bá jẹ́ pé gbèsè báwọn so inú ìdájọ́ tó inú àlàyé tó yẹ ká ṣe láàrin yẹn òun náà ni pé irú àwọn tó bá ń travel àwọn nǹkan tó bá jẹ́ nǹkan bídíà àbí nǹkan ẹ̀ṣẹ̀ tí ò lẹ́tọ̀ọ́ ní ẹ̀sìn Islam àwọn privileges kan bẹ tí ẹ̀rí àfún wa tó jẹ́ pé yàní àwọn àmójúkò kan bẹ tí ẹ̀rí àṣẹ fún wa bí àwọn ìdájọ́ kan tó jẹ́ pé èèyàn kì í ṣe ẹ̀ wọ́n tó ń travel lọ bí ẹ̀ṣẹ̀ ò gbọ́dọ̀ ṣe kọ́sùrù wọ́n yẹ ṣe kọ́sùrù kéèyàn dín nù bí wọ́n tó ń travel lọ bí ẹ̀ṣẹ̀ ẹ̀hẹ́n wọ́n tó dáwù lọ́lú kan nífi láti lọ lè ṣe ìranù bẹ́ẹ̀ o lè pàdé onírànù kan pẹ́ níbẹ̀ ọ̀wá ló ń ṣe kọ́sùrù pé onírìnàjò ni ọ̀tá ló onírìnàjò báwọn o gbọ́dọ̀ ṣe kọ́sùrù rárá o sì gbọ́dọ̀ ṣe jámù ẹ̀hẹ́n o gbọ́dọ̀ jẹ́ sáfàrù halal o gbọ́dọ̀ jẹ́ ìrìnàjò tó jẹ́ ìrìnàjò halal ẹni tó náà ń tábù lọ mólídì nísìnyí àbí wọn lọ káwùlà ẹ olóhùn lọ káwùlà ẹ kò gbọ́dọ̀ ó lọ káwúlà bígbà tí yẹn bá gbẹrù tó ló ń lọ maka tó ló ń lọ madina ẹ ọ̀nà mẹ́ta la nábìlì yẹn máa digbá dàgbà kí wàá lóun lọ òun lọ lè ṣe ìjọsìn ọ̀nà mẹ́ta náà ni kò sì lè lé kò lè ju mẹ́ta òun lọ má sáré kí a mọ̀ fi dé kéèyàn wá dé nídìí kó fi káwúlà kún àbí kọ́ bá fẹ́ fi kíná gbogbo rẹ̀ kún kọ́ fẹ́ fi Pakistan kún àbí kọ́ fẹ́ fi ìlú kan kún ní ìlú tó rò pé ìlú tí wọ́n ti dá ẹgbẹ́ táwọn ń sílẹ̀ kọ́ fẹ́ lánú kún eléyìí wò lè wọlé nínú sẹ̀ríà Islam inú mọ́sáàsì yẹn máa di gbàdàgbà lọ òun náà ní haram ni Makkah òun náà ní haram ni Madina àti Masjidul Aqsa ní Jerusalem mẹ́tẹ̀ẹ̀ta la nábì ló sọ fún wa àmọ́ ká wá dá níyà pé tá a bá dé mọ́sáàsì kan báyìí tá a bá ṣàdúrà ń bẹ́ àdúrà máa ń gbà ju àyè mí lọ ẹ̀sìn báwo ló ti bídí àná gbogbo mọ́sáàsì ìgbà tí wò ó tó ẹ mọ́sáàsì kan mọ́sáàsì kan ni mọ́sáàsì jọ́hún ni ẹ òkè kan ni wọ́n pè ní òkè súnà ni àyè kan ni kíní kan sẹ́yìn báwọn míì ń bẹ báwọn ń ṣe pé ẹ wà á rí wọn làwọn lọ lè ṣàdúrà mi kan lókè mi kan pẹ̀lú pé bó bá ṣàdúrà mọ́sáàsì tá a wà yìí àbó kí wọn mọ́sáàsì tá a wà yìí tó kí ni mọ́sáàsì mi náà tẹ̀ àdúrà mọ́sáàsì mẹ́tẹ̀ẹ̀ta tánà mi sọ òun bá kankan náà ni kò sí ọlá kankan tábà máa tara jẹ lókù èyí táwọn sọmọsọsọ kú sọ pé ìlú kan bíi maka náà lòún rí àwọn ní kinní àbí olórin jákujàku kan ó ní lọ́ọ̀rin maka náà ni kò sílùú tó ń lè fi lọ́ọ̀rin wé ó ní maka náà ni ẹ̀jẹ̀ báwọn ní sè ó wọ́n ní àwọn sàbí àdí àwọn náà láwọn balógun <laughs> so kí rẹ̀ haram àwọn ní ó sàkà ó lè dé báwọn so àwọn kan báwọn ìsọkúsọ ni wàláì ìsọkúsọ ni. so tó jẹ́ pé àwọn ẹ̀kẹ́ máa sọ̀rọ̀ àti ìbámu jáde lẹ́nu yà gbogbo ní oṣù ìṣirò ìjọba àdìjọ́ gbé dàlùkì yá ma ń tà nàbí sọ fún wa kẹ́nìkan máa ma sàn wá pé mọ́sálásí kan ní akóyin lọ tẹ́sí lọ ní sàdúrà àbáyé kan lákóyin lọ àyè gbígbàdúrà irọ́ ní jẹ́bẹ̀ o ń tà nàbí sallallahu alaihi wasallam sọ fún wa mẹ́ta àwọn náà ni bó bá lágbára lọ lè ṣe umrah tó bá ti lọ lè ṣe umrah àbí tó lọ lè ṣe hajj tó bá kírun ní mọ́sálásí ànábì sallallahu alaihi wasallam ládàá tó rí bẹ́ẹ̀ ẹ̀ ti báwọn irun ládàá tó ibi irun mi lọ ẹ́ ojú ládá tó rí níbi tó bá kírun ní mọ́sáàsì mi lọ ẹsẹ báwọn nísìnyí gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni kódà nínú Madina gan àwọn mọ́sáàsì mi tó tún wà ń bẹ náà kò tún lọ́lá tó mọ́sáàsì tà nábì òun ẹsẹ báwọn nísìnyí ní Maka gan àwọn mọ́sáàsì mi tó wà ń bẹ kò látọ́ mọ́sáàsì haram kátó wá ní ìlú kan nílùú mi ẹ̀yìn bí àwọn ìlú tí wáyà yìí tí wọ́n wá mọ́sáàsì kan tó eléyìí wò sí Ah, jerusalem kò sí yíyan kankan bẹ́ẹ̀ jerusalem náà wọ́n ń pè alimasidul aqsa ẹ jerusalem làwọn kínáwókọ làwọn kristiani ń pè ẹdí báwọn nìyí àmọ́ alimasidul aqsa mọ́sálásí tó wà ń bẹ̀ náà pè ní alimasidul aqsa mọ́sálásí yìí mọ́sálásí mùsùlùmí ni ẹsẹ báyọ̀ níbi mọ́sálásí àwọn ànábì ọlọ́run àwọn ànábì ọlọ́run pọ̀ tí wọ́n kírun bẹ́ẹ̀ àwọn ànábì ọlọ́run sì pọ̀ tí wọ́n kú sílùú sí bẹ́tùlẹ̀ mákìdísì yẹn wọ́n pọ̀ bẹ́ẹ̀ dáadáa kọ́dà ànábì sallallahu alaihi wasallam ah, ànábì náà kírun fáwọn ànábì ọlọ́run tí wọ́n ti kú anabi kírun fún wa ń bẹ ẹ ọba alikọla sọ fún anu alukur'an a'udhu billahi minash shaitanir rajim subhana alladhi asra bi abdihi layla minal masjidil haram ila al masjidil aqsa ẹ Allah subhanahu wa ta'ala mú anabi rìnrìn òru láti masjidul haram ní maka ila masjidul aqsa ó wá gbé lọ sí masjidul aqsa ibẹ̀ yẹn alábi sallallahu alayhi wa sallam ṣáájú fáwọn àwọn anabi ó kírun fún wa níbẹ̀ so ayé ayé mùsùlùmí àwọn tó sì máa ń travel lọ bẹ̀ náà àwọn náà rí i pé wọ́n ti àkàtà ń ṣe ń bẹ̀ àbí kí ni wọ́n ṣe bẹ́ẹ̀ àwọn kristian táwọn náà sọ nípa àwọn náà lọ hajj ẹ̀ sábà ti di pé púrọ̀mù sẹ́ni púrọ̀mù tá a ní òun náà ni pé àwọn kristian ni máa fẹ́ kọ́ ṣe wáyé pé àwọn mùsùlùmí ṣe kíní kan àwọn náà ṣe àwọn náà máa wá sọ́lá àwọn náà ṣe kíní àwọn náà ń kọ́ ṣe wọn torí pé lọ ó yẹ kí mùsùlùmí kàn jẹ́ káwọ kírísítẹ́nì kàn máa rí ẹwà islam kàn máa sún mọ́ àwọn nǹkan tó bá rí pàṣẹ kàn máa láwọn ó ṣe ju kí mùsùlùmí máa wá sí kínní kó máa wá tẹ̀lé wọn wá ikú wọn ṣe kínní kan ẹ àwọn kírísítẹ́nì máa ń jọ́sìn ní sunday ẹ náà mú àṣàlá tó sunday wá ẹ ti bá wọn nísìn àwọn kírísítẹ́nì máa ń lórí òkè pé àwọn lè gbàdúrà ẹ náà ti láwọn orí òkè kan nísìn ẹ orí òkè òkè súnà orí òkè kínní kan ẹ náà lọ lè gbàdúrà bẹ́ẹ̀ ẹ kọ́lá àwọn mùsùlùmí náà sọ pé àwọn mùsùlùmí náà wọ́n máa ń lo òkè sóbì gan tí wọ́n láwọn lọ lè ṣàdúrà ń bẹ̀ àwọn ẹlòmíràn láwọn lọ lè wẹ̀ níbi àpáta kan lókè sóbì gbogbo àwọn kan báwọn ní ti wọ́n àwọn ará ni ẹ̀ kéèyàn máa kọ́ sí ìkọ́sí afọ́jú ni tí ó sì bá ìsìlámù mu subhanakallahumma wa bihamdik ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk